lòdì, lòdì, lòdì, lòdì means contrary. Lòdì means contrary. Ìwà tó wù lòdì sí òfin. Ìwà tó wù lòdì sí òfin.